ìwọ ló ní ká báwọn ọmọ sọ̀rọ̀ o ipe kan mọ́ bà nǹkan jẹ́ mọ́ wọn ò ní bà nǹkan jẹ́ wọn ò bà nǹkan jẹ́ mọ́ torí n tó mẹ́mi sọ̀rọ̀ ọmọ ń kù mí wà nú àwọn ẹni tí wọ́n pa ò sí nítorí ọrọ ìlú torí ẹ̀tọ́ tí wọ́n ń béèrè Babájídé sanwó Hmm. ẹ mọ̀ ṣe tó jọ wá lójú o ẹ ṣe tó jọ wá lójú gidi o ebi ń pa àwọn ọmọ ebi ń pa àwọn ìyá wọn ò ríbi sùn ẹ wo ibi tọ́pọ̀lọpọ̀ ń sùn nínú Èkó yẹn tí ò sí jíjẹ tí ò sí mímu àwọn aráàlú èbó là ń dáwó fún wọn títí tó wọ́n fi ń lọ bíi thirty million thirty million twenty million eighteen million tá à ń dá fáwọn èèyàn tá à ń tún kọ́lé fáwọn èèyàn ẹ̀yin ìjọba wa kó oúnjẹ tí táwọn ọmọ jẹ ẹ wá kó pamọ́ ọlọ́run mọ̀ bí yín o Babájídé sanwóolu olú ṣe bí wọ́n lo oníkàsọ sọ̀rọ̀ yìí ìwọ náà ló sọ ọ oníkàsọ sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọjà kọ́ lélẹ́yìí ìwọ gan fojú wo tí àwọn ìwọ táráàlú ń kó nínú warehouse ẹ̀wọ̀n nǹkan táráàlú ń kó ló ń jẹ ẹlòmíì tí kò ń jẹ oṣù mẹ́rin ẹ dákun èyí tẹ́ ń kó ń jẹ ẹni tí ò bá ráyè lọ tó járọ tó jáfọ́jú ẹ fún wọn jẹ nú ẹ̀ ẹ fún wọn jẹ nínú ẹ̀ ẹ dákun èyí tẹ́ ẹ bá lágbára tẹ́ ẹ rí oúnjẹ kó ẹ dákun ẹni tí ò lágbára àti jáde ẹ dàpọ̀ ẹ fún wọn jẹ́ nú ẹ̀ ẹjọ́ tó rí ọlọ́run èmi ìyá kàsẹ́ẹ̀tì ni mo ń sọ̀rọ̀ ara abiyá máa ń ta mí sanwó àwọn ọmọ yín dẹ̀ ń kàwé nílùú èbó àwọn ọmọ tí wá kàwé tán pẹ̀lú owó olẹ̀ fífọ̀ ẹni ń gbòkú ń gbòkú ha babájídé sanwó-olú ẹ ṣe tó jọ wá lójú o ọ̀dájú ìjọba la wà nínú ẹ o ẹ dájú wa gan o ha ẹ̀yin politician ẹ̀yin governors ẹ mọ̀ dájú wa o ẹ wo bí tẹ́ ẹ kó ń jẹ sí tó jẹ́ pé odidi ẹ wo Ọ̀ṣun state wọ́n ń kó lọ́wọ́ ẹni ru mẹ́fà ru mẹ́fà ẹ dákun ẹni tí ò bá rí àyè rù ẹni tí ò rọ́nà lọ tí ò lọ́wọ́ tí ò lẹ́sẹ̀. ẹ dákun ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ bá wọn kó ẹ fáwọn náà jẹ ẹ jẹ́ káwọn ọmọ kó oúnjẹ tán o bá tiẹ̀ rọ̀ wọn lọ́kàn ẹ jẹ́ ká kó oúnjẹ tán torí bí ebi ń bẹnu wọn ebi ló pa wọn ebi ló sún wọn débi pé wọn ń protẹ́sì èmi ìyá kàsẹ́ẹ̀tì ni mo ń sọ̀rọ̀ ebi ló ń pa wọn ọmọ. àwọn ọmọ yín kò sí ni láàárọ̀ kùtùkùtù wọn jẹ búrẹ́dì àtẹyin òbí ẹ sẹ́ndì owó lọ sí London wọ́n máa bá wọn ra pizza pizza ní London ń làwọn ọmọ yín jẹ ẹ wá tún gbé oúnjẹ tiwa yìí náà ẹ tún wá kó sínú ilé ìjọba sì ló kówó ilé yìí lọ́wọ́ ṣé ń gbàtẹ́ bá wá fẹ́ lẹ̀ fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì ẹ wàá máa pín fún wọn lọ́kọ̀ọ̀kan pẹ̀lú two two thousand. Baba babájídé olu ten billion tó fún ẹni fún ti covid nineteen ńbolowó náà parẹ́ sí ńlá fẹ́ mọ̀ ńbolowó náà wà àti oúnjẹ o àárí owó o ìkà nìyí o ìkà gidi nìyí wàláì ìkà nìyí abiyamọ tí ó bá sọ̀rọ̀ kó sọ̀rọ̀ nípa ibi ẹ ẹ a fẹ́ gbalẹ̀ Yorùbá ni o kí ni nǹkan tá a fẹ́ fi gbàtẹ́bí bá wà nù àlè rílẹ̀ Yorùbá mú dání. àwọn ọmọ ò ní ba nǹkan jẹ́ mọ́ ìbínú ló ta wọ́n ẹ sì ti pàyí tẹ́ nípa o ẹ wá tún gbé àwọn ọ̀tẹ̀ ẹ tún fi sọ́dọ̀ ẹ tún mú mọ́ra àwọn àká tún wá ráyè wọ̀nyí lára. wọ́n wá ń forúkọ yín jà ẹ̀yin ìjọba ilẹ̀ Yorùbá ẹ̀yin ìjọba ilẹ̀ Yorùbá ọ̀tá mọ̀ ní ń bá wọn jà nílẹ̀ Haúsá kì í ṣe ara wọn ọ̀tá ní ń bá wọn jà wọ́n dẹ̀ ti rójú ọ̀tá yẹn o ẹ wà àwọn ọmọ tán mú ẹ wà àwọn ọmọ tán mú l'Ondo stéètì yíbò wà nù wọn o. tọ́láwọn lọ sun ọ́fíìsì APC wọ́n wá tún fi ọmọ wọn Yorùbá tí ń dì í ṣe rí páwa Yorùbá orí wa kù díẹ̀ kò pé bẹ́ẹ̀ náà sì là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn ń gba àjòjì wọ́n ní kán máa sun ibi tí wọ́n tán dálẹ̀ lẹ̀ nígboro Èkó wọ́n nígbà àwọn bá sun tán kán gbé lọ sílùú àwọn. Ejeka Ejeka Ejeka Ejeka jẹ́ ká ẹ jẹ́ ká ẹ jẹ́ ká kórìí wa ó ṣì àwa Yorùbá ẹ jẹ́ gba ọ̀tá laaye. àwọn ará wa ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ síra wa ẹ wa lọ́wọ́ si i esu ti darapọ̀ mọ́ wa Sanwó-Olú ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ kàwé láfíríkà. mo béèrè ni o ọmọ sẹ́nẹ́tọ̀ ìlú èbó ló ti kàwé àwọn ọmọ wa orílẹ̀-èwe lọ ẹ̀ sanwó fáwọn tíṣà kí wàá lè fẹ́ káwọn ọmọ yìí ó ṣe a dẹ̀ wá mú owó náà àwọn ọmọ wọn tún ṣiṣẹ́ fún yín owó oṣù táwa bá ń gbà bíbà yìí láàfin fi sanwó fún wọn nílé àwa kọ́ náà ṣiṣẹ́ fún Sanwó-Olú Dàpọ̀ Abíọ́dún wọ́n tún ṣetán gbogbo abúlé ibi táwọn ìyá àgbàlagbà wà ẹ gbóúnjẹ lọ ẹ wá tì í mọ́lé ẹ dákun tàbẹ́kùtà ẹ ṣí ilé o tífọ̀ ẹ ṣí ilé o wéhàsù tó bá wà Ṣàngó ẹ ṣí ilé o ẹ jẹ́ ká ẹ jẹ́ kí tàwọn Ifọ̀ náà orí jẹ o ẹ jẹ́ kí tàwọn Ṣàngó torí orí jẹ o torí àwọn ìyá wà lábúlé o tí òṣó ń jẹ o ẹ dákun torí Ọlọ́run t'Ọ̀ṣun state ti ṣí tiẹ̀ o t'Èkó ti ṣí tiẹ̀ o gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ṣé ń tẹ́ ẹ fẹ́ fojú wa rí náà rè ẹ kàn lẹ́ ẹ fẹ́ ṣe ìjọba yìí bó ṣe wù yín ni ara yín lẹ ṣe ara yín lẹ ṣe bàbá yóò parí ọdún mẹ́ta rẹ̀ yòókù wọ́n ti kọ́ mọ́rin yóò parí ọdún mẹ́ta rẹ̀ àwa yóò bá ara wa àwa ṣìkà fúnra wa tó tó yìí àmọ̀rí bí wọ́n ti sí wẹ́hàùsù oúnjẹ nílẹ̀ haúsá ó mà ṣe o títí wọn náà bá wà nípa mọ́kànyá sí ilẹ̀ o ẹ mọ̀ wùwà ìka ó ẹ wọ́n fi ń sọ Buhari lẹ́nu pé kò sóúnjẹ kò sígbà nígbà covid nineteen wọ́n kó wú ẹ̀ lẹ̀ fún yín kí ló dé tẹ́ ẹ̀ fi bá wa gbé e si ẹ ṣìkà wa o ẹ wá láwọn ọmọ ń jà be ń yọ̀bẹ wọ́n wa yàdá wọ́n wá tún lọ jẹ́ káwọn olè ó pẹ̀lú wọn wọ́n jẹ́ káwọn aráàta tí wọ́n lọ rẹ́ǹtì ẹ wá tún lé wọn tún lọ rẹ́ǹtì àwọn ará àtàwọn pera wọn láàmì wọn pera wọn lọ́lọ́pàá ẹ wọ́n tún pa wá láwọn ọmọ nípakúpa àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ ẹ ẹ ẹ ẹ jẹ́ ká ronú o àwọn ọba wọn ò lọ́wọ́ ò ní àyà láti lè jáde kékeré síta inú ọ́fíìsì làwọn ọba tún ti ń ké wípé kéré o wá ní fóònù lọ́wọ́ ń kọ́ ìta gbangba ló ti yẹ kẹ́ ẹ kígbe kéré ipò jẹ́ pé ibi tó káwọn ọba mọ́ ni wọ́n ti ń ṣe nǹkan wọn yẹn ibi tó káwọn mọ́ ni ẹ má kò jẹ́ abúléèmù àwọn ọba ibi tó káwọn mọ́ ni ìta gbangba ni ẹ ti ṣe kéré kì í ṣe inú ọ́fíìsì ẹ dákun ẹlòmíì ò ní fóònù lọ́wọ́. sanwóolu ẹ̀ ṣìkà fún wa ẹ̀wọ̀ oúnjẹ tí wọ́n ń kó síta ṣẹ́rú oúnjẹ báyìí wà ẹ̀wù ọ̀ṣun stéètì ẹ̀wà ni wọ́n ń lé yín kiri òdodo ò ní á mọ́ sọ̀hún sanwóolu ìwọ náà ló ní á sọ̀rọ̀ síta o kí ló dé ṣé ń gbé bá wọn fẹ́ ṣe ẹ̀lẹ́ṣàn lẹ́wàá mọ́ gbé kátọ́ǹkọ̀ọ̀kan lé a lọ́wọ́ ṣé ń tẹ́ ẹ dá dúró dè nìyẹn títí tí ó fi wá ẹ̀sìpáyà mọ́ wa nú. àmọ́ wá kigbe typhoid kò to sí ọsibítù tó bá mú wa tákòsó ko kò ogun àwọn ọmọ yẹn gba tírítímẹ́ǹtì nàìjíríà ẹ̀yin náà si gba tírítímẹ́ǹtì nàìjíríà ẹ má buhari sọ̀rọ̀ ẹ má jẹ́ àwọn gómìnà wa ni eji aba soro sọ̀rọ̀ ẹ dákun ẹ wa wa e ma kowo yin ebo e ma ra aeroplane ko se ni aeroplane e fi da company e ti di e ti di na e fowo ida company le gbogbo eni ti o ba tun gori oye mi ko se ti o ba ni ofo mo o ko si o laye ko se ni ti laye laye nte ri e omo kekere e agba agba ba agba nile yo ba wa ọ̀dájú nìyẹn ọ̀dájú nìyẹn o Sanwó-Olú ìwọ̀sì ló ní ká sọ̀rọ̀ síta Àfáà náà tún ṣe tó ní ká mọ̀ tún protẹ́ẹ̀sì ìwọ àáfàá tó ní á mọ̀ protẹ́ẹ̀sì ìyàwó àáfàá mọ̀ ní kó ń jẹ níta yìí sóúnjẹ àràámú ní kó ni àbí àlàálí ebi mọ̀ ń payàwó Àfáà. Àfáà ọmọ ti jáde ló lọ ti lọ kó ń jẹ ní wéhàùsì. Ṣáráàmù níṣẹ́ bí pa wọ́n ní Saudi ebi ò pa wọ́n ní Saudi ìtàn ní gbogbo èyí tẹ́ ń sọ fún wa yẹn o ànábì ni a máa ṣe ráyọ́ọ̀tì ànábì ò fẹ́ bí pa wọ́n ọmọ rẹ̀ ànábì ò fẹ́ bí pa wọ́n sàábé ẹ má ṣe wáàsí òfò wáàsí burúkú lẹ̀ ń ṣe ẹni ẹ má protest ká má sunkún jáde ìyàwó àfọ àníkóúnjẹ yẹn. agbọ́ àwa tó jẹ́ pa wà nídàálẹ̀ ń tá a rí là ń jẹ àtàlálẹ́ àti àti àràmú adúrú bisimilayi tó kẹ́nu mi gbogbo tí ń bára nílẹ̀ yìí bisimilayi ni oúnjẹ wa wà nílẹ̀ ẹ wá ní ká mọ́ protẹ́sì ẹ̀yin àfáà ẹ̀yin àfáà ká mọ́ protẹ́sì àgẹ́sì wọn torí ibi tẹ́yin náà ti ń pawó. kán gbé skul kalẹ̀ a lọ sí àwọn ọmọ wa ò lọ sí skul olówó mọ́ ẹ lọ skul olówó ẹ̀yin àfa ọ̀fẹ́ lẹ kàwé yín ọ̀fẹ́ sì ni wọ́n fún yín níwèé lọ sí Saudi tẹ́ ẹ lọ kà ẹ fi wá lọ́rùn lẹ̀ àfa pásítọ̀ ìsọkúsọ lẹ ń sọ fún wa ẹ bá wọn gómìnà sọ̀rọ̀ ẹ bá wọn sọ ẹ ṣe tẹ ẹ ká mọ protest ká mọ protest ebi tí ń pa ẹlẹ́hàá tó ń kó oúnjẹ yìí ń kọ́ o àfáà ọmọ rẹ̀